إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته لن يكفون fún olúwa wa jẹ́rìjọ́ kan ṣoṣo allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ̀ محمد sallallahu alayhi wa sallam àwọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ tí gbogbo mùmínì mùmínà òdodo ìdè olúwa kọ́mọ́sá sí àwọn náà ní mùmínì òdodo wọ́n tọrọ fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti jẹ́ pé olúwa lọ́mọsábà ṣàforíjì fún wọn lọ́jọ́ kan wà náà dá lábọ̀ tíra wa zadul ma'ad fi hadi khairil ibad òun náà ni á tẹ̀síwájú lórí ẹ̀ lówùrọ̀ tóní àlàyé ti lọ níwọ̀nba lórí àwọn oníranran oúnjẹ tó ń ṣe ọlọ́run ọba jẹ nínú àwọn oúnjẹ tó jẹ́ mímọ́ lásìkò náà kọ́dà dì sin ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yìí ó sì jẹ́ oúnjẹ ìran àwọn tí àmàṣílábáwá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yìí wọ́n a máa pè é ní oúnjẹ lárúbáwá oúnjẹ ìpìlẹ̀ ẹ̀rí wọn pè ní àwọn àtàìmá tọrọ fìyà àròbìyà àwọn oúnjẹ tipẹ́tipẹ́ títí ń bẹ tipẹ́ táwọn bá tó jẹ oúnjẹ ìpìlẹ̀ nígbà míì wọn pè ní àtàìmá tó ṣàbìyà oúnjẹ tí ìlú mọ̀ táwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìran kọ̀ọ̀kan àwùjọ kọ̀ọ̀kan. èyí tí àwọn fẹ́ lò níbi àwọn ọ̀rọ̀ yìí òun náà ni ká fi wo oníranran oúnjẹ tí ń bẹ lásìkò náà tó sì jẹ nǹkan tó mọ́ tó ń jẹ oúnjẹ ọlọ́run ọba sì jẹ ó jẹ yágbẹ́já ọjẹ báyìí fi kinní kan jẹ kinní kan àti lọ bí ṣe rí náà àbáwùjọ náà náà tí wọ́n ní oúnjẹ nǹkan jẹ búrẹ́dì kan níjọ́ mi àjẹ búrẹ́dì àtẹ̀wà níjọ́ mi àmu gàrí àtẹ̀pà níjọ́ mi àjòkèlè àjàmàlà àjẹ wàhákàdà tọ́ ibi tá a ti lọ òun náà ni àwọn èèyàn oúnjẹ tó ń ṣe ọlọ́run ọba jẹ èyí tó wá jẹ́ nínú àwọn àkòrí tí pàkíyèsí tó bá jẹ́ mímọ́ bí tó bá ṣàjẹ́ pé pé oúnjẹ mímọ́ oúnjẹ tó dáa ni èyí tí ó sì sí nítòsí kò ní béèrè débi tí olùmọ́ wa tún pe àkíyèsí níjọ́ tí ọba ti wá sí oṣù ọlọ́run ọba yóò ṣe sùúrù yóò ṣe pa ìdìmánu débi pé tó gbà míì tí ó de òkúta mánú ṣe pé inú nìgẹ́ bá ṣe sọ ẹ má ti gbé nǹkan lé e fílì ibi yẹn ò ní pọ̀ ńṣe ọlọ́run wá di òkúta mọ́ ní yọ̀ wá fún nǹkan mọ́ ìgbà tí yẹn fún ọ̀já mọ́ àti àwọn bí oṣù méjì mẹ́ta nígbà míì tí wọn ò ní tí náà ò ní rú nínú ilé wọn tó mọ̀ pé gbogbo àwọn àṣàjẹ díẹ̀díẹ̀ tán bá rí náà ni wọ́n máa ń jẹ. nínú àwọn ìlànà oṣù ńlá Muhammad aleyhisalatu wasalam nǹkan tó bá fẹ́ jẹun nígbà tó ṣe pé nǹkan báyìí ní ti ń bẹ tipẹ́ téèyàn gbé oúnjẹ lórí tébù òun náà pè ní tábìlì àbí nà ká gbóúnjẹ lórí tábìlì ìyẹn ni ká gbóúnjẹ lórí tébù wọn ní kí sàṣà òjíṣẹ́ ńlá Muhammad yóò gbóúnjẹ sílẹ̀ lẹ̀ yóò wá tẹ́ kinní kan ó lè jẹ́ bíi lóde òní bíi à ń tẹ́ náílọ́ọ̀nù àbí à sódà tó ń jẹ ẹ̀ bá jábọ́ sínú ẹ̀ yóò mú kò ní fílẹ̀ gẹ́gẹ́ bí ìṣesí ẹlòmíì tí wọ́n bá ń jẹun oúnjẹ yóò jábọ́ káàkiri ètò bá tẹ̀ ti jábọ̀ ọ̀hún ó ti lọ́nu tó ń ṣe ọlọ́run sí pé àkíyèsí pé kódà kí nǹkan tí ò ṣe ọ́ yí rárá nùnù kò jẹ́ tí ọ̀dà ń ra ara kó ń bẹ̀ ló yí nǹkan kan ló yí so yàtọ̀ sí pé kínní torí pé wọ́n bá ṣerú ẹ̀ níyẹn bá fi oúnjẹ yìí ó ti di oúnjẹ fún ṣàìtàn ilé yẹn lè ṣù tí wọn ilé ilé yẹn ó ti wá di ilé oúnjẹ fẹṣù torí pé kí ni gbogbo àwọn tá a rí yìí tán rí wa tí islam pàkíyèsí sí àwa láàrí wọn gbogbo ẹni tí máa ń jẹun tó ń jẹ bá jálẹ̀ tí ò lè mú tí ò àṣà yìí ló wá ló kọ́ mà lọ́dọ̀ àwọn àwọn olùmọ̀ òní ní àwọn àyè kan tó máa fẹ́ jẹun wọn kọ́kọ́ tẹ́ náírà lọ́nà ó ẹ máa jẹun tán gbogbo oúnjẹ tó bá jábọ́ sí náírà ọ̀nà ẹ̀wọ̀n pẹ̀ ni wọ́n sà tí wọ́n sì jẹ àti pé àwọn ọ̀rọ̀ míì kan tún wá tànàbí sallallahu alayhi wa sallam tó ní ẹ má ṣe oúnjẹ kù sínú abọ́ kélékèlé àtàwọn èyí tó wá tí kan bá yíyàn lọ́wọ́ kéèyàn la ọwọ́ yẹn torí pàtàkì ní ẹ mọ ibi tí àlùbáríkà wà wọ́n yọ̀rọ̀ ń bọ̀ lórí gbogbo eléyìí yóò ala al-ardi fi sufra yọ̀rọ̀ atẹ́kìnní kan sínú sílẹ̀lẹ̀ gbẹ̀ni ògbóúnjẹ sí eléyìí ní fi ṣe tébù kìí ṣe pé yóò gbé nǹkan kan lé tébù lọ́tàn tán ní tí olùmọ́wádé ó ní wa kana ya'kulu bi asabi'ihi as-salat a sì máa jẹun pẹ̀lú ọwọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àṣàlàyé pé ìka mẹ́tẹ̀ẹ̀ta yìí tàpé lọ́wọ́ ìka ni o. ìka mẹ́ta ló ń ṣe ọlọ́run máa fi ń jẹun òun náà ni àtàǹpàkò ìka àárín ìtàpé ní ìfábẹ̀là àti kàárín náà àtàǹpàkò ìfábẹ̀là àti kàárín wàyẹ̀ làákùhà ìdà farao yóò sì là nígbà tó bá jẹun tán àkíyèsí méjì mẹ́ta ó ṣeéṣe ká dára dó díẹ̀ lórí ọ̀rọ̀ yìí torí àṣejù àtàṣe ètò tí ó máa ń sábà ṣẹlẹ̀ àbó ti ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn kan lórí ọ̀rọ̀ tí a sọ yìí. alákọ̀ọ́kọ́ náà ìpìlẹ̀ nínú ìlànà òjíṣẹ́lá Muhammad alayhi salatu wa salam tó ṣe pé òun lọ dáa jù tí èèyàn bá fẹ́ jẹun kó fi ọwọ́ ara rẹ̀ jẹun direct ju kéèyàn lo síbí ni àbí igi lórí tó kọ́mọ lọ́dọ̀ tí wọ́n ń sìn òun ní síbí àwọn ara kan bẹ igi làwọn máa ń lò igi làwọn fi jẹun àwọn tá a sọ yìí bóyá bí irú China ni àbí àwọn so àwọn ara kan bẹ bẹ́ẹ̀ tó ṣe pé ẹ ṣeun irú àwọn South Korea àwọn Korea nǹkan kan yẹn fẹ́ràn ti àwọn ìlú kan ni kí wọ́n máa jẹun bí kíní wọ́n máa fi igi kó báyìí òun ni wọ́n máa fi kó sí ẹnu àwọn ọ̀tí ẹ̀mọ́ síbí lò igi gbọ́ọ́rọ́ báyìí wọ́n máa ti lọ wọ́n máa fẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ wọn náà bí kólókóló báyìí náà ni so tí wọ́n máa fi kó sẹ́nu bí gbogbo ẹ lọ èyí tó al òun náà ni kéèyàn jẹun direct pẹ̀lú ọwọ́ eléyìí ló ṣe déédéé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam tọ́ akéèsí ẹlẹ́ẹ̀kejì. òun ni pé tí bá lo ọwọ́ náà kó jẹ́ pé ọwọ́ mẹ́ta báyìí that is tó bá ṣe wípé irú ìran oúnjẹ tí yẹn ń jẹ ọwọ́ mẹ́ta náà ni ọwọ́ mẹ́ta rọrùn láti fi jẹ láàrin yìí ibẹ̀ láti mọ àkíyèsí lórí gbogbo oúnjẹ àpèjúwe rẹ̀ o òun náà sì ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá wa wá jẹ gbogbo àwọn oúnjẹ tá a sọ kò sí èyí tí ò rọrùn láti fi ọwọ́ mú báyìí méjì làbí dùn ni ẹ bá ti mú báyìí bó ṣe bìtíìkì ni bí ìgbà tí èèyàn fẹ́ jẹ èso èèyàn fẹ́ jẹ watermelon nísìn wọ́n slice ẹ̀ ó ṣe fọwọ́ mú báyìí tí ò ní lè kí èèyàn fi gbogbo ọwọ́ márààrún wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni al-aqab tó ṣe bí wàrà wàrà gbígbẹ báyìí èèyàn bá fẹ́ jẹ bẹ́ẹ̀ ni àlùkìsá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí òun ló rọrùn ó yàtọ̀ sí àwọn oúnjẹ àṣà tí wọ́n ń bí báyìí tó ṣe pé bí kí ni èèyàn fẹ́ mú kọ ọwọ́ mẹ́ta sí mú kọ láì tó sì fẹ́ fọwọ́ mú dàrẹ́jì lẹ́yìn kó pò kó gbé mú dàrẹ́jì àmọ́ kó ní ọwọ́ lòun máa fi mú kò ṣe mú bẹ́ẹ̀ èmi ẹlẹ́ẹ̀kejì ìwọ̀n òkèlè nígbà míì ẹlòmíì pé à ah, máa ní kàn fọwọ́ mi òkèlè yóò ní yọjà bọ̀ àbí nǹkan kan gbogbo eléyìí yóò wá jẹ́ ká pe àkíyèsí sí pé kí ni ìdájọ́ nǹkan yìí gan in fact níbi ọ̀rọ̀ olùmọ́wá yìí wọ́n ti pe àkíyèsí sí torí pé ẹlòmíì irú àwọn ibi táṣìṣe ti wá ní ẹ̀rí pé gbólóhùn àwọn tó ní lèèyàn báyìí fi ìka tí ò bá fi fìka mẹ́ta jẹun ó ti ṣe bí díà wọ́n ti wú yí láwùjọ yìí mi rò pé wọn ò ṣiṣẹ́ bò ó súnmọ́ kọjá pé ọ̀rọ̀ òun náà ó ti bòjì mọ́ ẹni tó sọ̀rọ̀ yìí lọ́wọ́ torí pé ọ̀rọ̀ tí ò ní kankan ṣe pẹ̀lú mọ̀ ẹ̀sìn ni ó jìnnà pátápátá kí ni bídíà ní ṣe pẹ̀lú oúnjẹ báàbù yìí lọ́dọ̀ àwọn onímọ̀ wọn máa ń pè ní báàbù adab àwọn kan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó yẹ kí èèyàn ṣe ẹ̀kọ́ bá a ṣe jẹun ẹ̀kọ́ bá a ṣe kò ní kankan ṣe pẹ̀lú bídíà kò ní kì í kì í ṣe so báàbù yẹn ó yàtọ̀ sí báàbù ibi táwọn èèyàn ti máa sọ pé lèyìn ní bídíà rẹ ṣùgbọ́n tí èèyàn bá ti gbéra láti pìlẹ̀ tí ò nítumọ̀ lọ́kàn máa fọ gbogbo ẹ̀ lórí nídìí lẹ́yìn abala ẹ̀sìn ni kéèyàn fọwọ́ mẹ́ta àbí fọwọ́ mẹ́rin jẹun àbí fi kó eléyìí èyí tó dáa jù torí pé ó mú ẹ̀kọ́ wá ó sì mú pàápàá jùlọ ìṣesí òjíṣẹ́ ńlá Muhammadu nìyẹn alayhi abdul salatu wa salam ó fi jẹ́ pé kéèyàn náà gbìyànjú òun fẹ́ tẹ̀yìn bá fẹ́ jẹ tí ò bá ju nǹkan bí nǹkan èso bí làbí dùn bí èso bí nǹkan kan tó ṣe fọwọ́ bí biskit bread bó bá ti yá tán kí n sì ra mo pé wíyẹn mọ̀ mo kí n ra àbí búrẹ́dì tí yàn ra mọ̀ fi ń rún nǹkan níwọ̀nba tó ṣe tó ṣe ṣe kàn jù ṣùgbọ́n ní fẹ́ jẹ aláìsí pẹ̀lú ọwọ́ nísìn kò ṣeé jẹ pẹ̀lú kàmẹ́ta tó bá ní bò ní oko ó ṣèṣe kí ó má ṣe kó pàápàá jùlọ ẹlòmíràn ni a ah, àwọn èèyàn jẹun jẹ àwọn jẹ máa ń jẹun pọ̀ ní wọn bá ní mò ń lo mẹ́ta a ah, wọn ò ní bá kankan má lórí abọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíràn rò débẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aṣáhid tó bá ṣe pé òun jù eléyìí òun ni nǹkan tó dáa jù ó di méjì nínú èyí tí ò tún ṣe òun ní kéèyàn rò pé bóyá ẹni tí ò bá fi ẹ̀hẹ́n èyí tí olùmọ́wá ní wàhúwa aṣọ́rọ́fù máa yẹ kúnú nínú àkìlà Allahu akbar ntafẹ́ pàkíyèsí sí ni ẹ̀wọ́ báwọn olùmọ̀ àwọn ẹni òdodo ẹ̀wọ́ bá ṣe ń bí ọ ní òun lọ dáa jù wàhúwa aṣọ́rọ́fù máa yẹ kúnú kéèyàn lò ká mẹ́ta yìí òun ló dáa jù níbi pé èèyàn fẹ́ fi jẹun tí ò ní ju ká mẹ́ta yìí lọ. ẹ kíyèsí lábẹ́ yìí òun ni wípé kí ni reason àmọ́ reason ó ṣàjẹ́ pé kọ́dọ̀ ó lè jẹ́ pé wal ilmu inda Allah òun ló rọrùn kéèyàn fi mú nǹkan ju kéèyàn tó máa lo méjì yìí lọ àbí nǹkan ṣùgbọ́n ó ṣàdájú ẹ̀wọ́ báwọn olùmọ̀ṣe wọ́n ṣe ronú nípa súnà òjíṣẹ́ ńlá Muhammad àti tó bá dé nínú ìdájọ́ ẹ wo tàbír ẹ wo ìgbọ́rọ̀ kalẹ̀ àwọn olùmọ̀ òní à ẹni tó bá ti wá ṣeré wọn ni wàhùwà aṣọrọ òun ló gba ìjù òun ló bá a mú jù níbi tí yẹn bá fẹ́ jẹun kó má ju ìka mẹ́ta yìí lọ. wọn ní fa iná mùtàkà bírọ ẹ̀rẹ́ ni tó ní mọ́tòmọ́tò ẹni ríra rẹ̀ yá kólóbi ọ̀ṣùbọ́rin wàhídà wọn máa wọ́n máa fọwọ́ kan bí gàtí kí ẹ kára fọwọ́ kàn jẹun ẹ rí i pé àpẹẹrẹ onítìmọ́tòmọ́tò bẹ̀rẹ̀ rẹ̀ nù. wàlìjáṣáù haris yàkúlù bilhamis yàkúlù bilhamis afọ́n. wọn ní tó wá ní hánahánà ọ̀fẹ́ràn oúnjẹ oníwọ̀gbìn a ah, àwọn méjì náà gbọ́dọ̀ jẹ́ tiwọn òun ni wọn máa fi ọwọ́ márààrún kó ẹ̀wù tàdír pípé ìní hánahánà máa fi ọwọ́ márààrún wá oúnjẹ àbí máa fi kó oúnjẹ onírú ẹni bẹ́ẹ̀ haranhara lọ́fà alákọ̀ọ́kọ́ òun ló báyìí mu jù so bẹ́ẹ̀ bá ti wá sọ ẹ wo gbogbo àwọn oúnjẹ tá a kà yìí nínú àdùbá alwadek ashaham almudhab pẹ̀lú búrẹ́dì tamaru belkhubuz kí ẹ̀ máa mú búrẹ́dì kò máa fi hàn gbogbo àwọn oúnjẹ yìí sì ní oúnjẹ tó ti ní ègé tán ló ń ṣàlá kò sí èyí tí ọ̀rọ̀ ọ̀rùn láti fi ọwọ́ mẹ́ta gbé láti fi jẹun tọ́ bẹ́ẹ̀ bá wá rí ẹni tí ìwọ̀n ń jẹun pẹ̀lú ọwọ́ mẹ́rẹ̀ẹ̀rin àbọ̀wọ́ márùn fúnra àwọn oúnjẹ yìí ni ọkọ̀ bá sì da ètò dáa jù ní kéèyàn ṣe báyìí ọ̀kí ló kó sí wàláì kò kó sí nǹkan kan ọkàn ṣe khilafu al-awla pé ọkàn ṣe èyí tí ò bá mu tó èyí tí ọba àmútó téèyàn bá rọrùn kéèyàn fi ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí pàápàá jùlọ ẹni tó bá lójú kòkòrò láti tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad tó kí ni rizin ẹ̀ ṣe ọwọ́ eléyìí ọ̀dá ni ṣé kí ní kan eléyìí wal ilmu inda Allah ṣe bí mùsùlùmí àkólé kan rẹ̀ ni pé kí ni la nábì fi kàdà kí ni la nábì níbi eléyìí bó ní jẹun bó ní wọṣọ àwọn tó sì máa tán máa ti ń jẹ́ sìn tí wọ́n dá ẹ̀sìn ọlọ́run ọba màtán sí màmá wọ́n mọ̀ wípé anábì ò ní sẹ̀sà kankan nínú ṣe àbí nínú wà ó lè máa hàn sí orí wà ń lẹ́yìn náà gbogbo nítorí wà lábẹ́ Babu yìí kò jù báyìí náà lọ òun náà fi máa sọ pé ẹ̀kọ́ oúnjẹ jíjẹ ṣe ọlọ́run kí ẹ wọ́n rí ẹ tí mo gẹ̀ márùn-ún kí ẹ wá ní káì ó ti ṣe bídíà ó ti ṣe kí ni subhanallah kó di àwọn olóṣè àmọ́yìn òṣèlú ah, kò ṣe èyí tó dáa jù ní kọ́kọ́ mo gẹ̀ mẹ́ta tó ọba tó tùmọ̀ mẹ́ta sí tí ọba tó tùmọ̀ mẹ́ta sí tó gbẹ̀yẹ bá lágbára àmọ́ kí ẹ wá gbé rẹ̀ rẹ̀ rẹ̀ ẹni tí mo gan ó lè ṣe kí ni o ó lè kó bá bí àwọn onítò àmójútó ara rẹ̀ ń gbé wọ́n tó mú mi rẹ̀ ẹ̀dọ̀nà fún rírẹ̀ gẹ̀dẹ̀ ó lè kó bá àlàáfíà ara àtàwọn ṣẹ́sí míì nípa ìtọ́wá níbi àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú jíjẹ àti mímu olùmọ̀ wa ní ẹ̀ǹtẹ̀báwárí tí ń fọwọ́ márùn-ún jẹun irú ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé ẹni tí hárahára olójú ètò wà fún ni. olùmọ́ wa ní wakana aláya kúlù mọ̀tẹ́kẹ̀yà bóyá bíbá yìí nàlá dúró lé ní inṣàlá ọ̀tàrà òkè ń jẹun ẹni tí rọgbọ̀kú fi rọgbọ̀kú jẹun olùmọ́ wa ìrọgbọ̀kú jẹun pé sọ́nà mẹ́ta tí o sọ pé ọba ó ìrọgbọ̀kú jẹun ọ̀nà ni ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí o sọ pé lágbájá inshallah ta'ala ibi báyìí ni a ti gbéra ọlọ́run ojú àmọ́ bẹ dáadáa ní ìgbà míì wal ilmu inda Allah allahumma hdina fiman hadayt wa aafina fiman aafayt wa tawallana fiman tawallayt wa barik lana fima a'tayt allahumma qina wasrif 'anna sharra ma qadayt fa innaka إنه لا يذل من واليت ولا يعز من أعديت تبارك ربنا وتعاليت اللهم اهدنا وسددنا ووفقنا لكل خير يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم